ti rí bẹ́ẹ̀ ni ti rí bẹ́ẹ̀ lókè farabalẹ̀ ibi òní ṣẹlẹ̀ o ilé tiwa a ò gbójúlé nǹkan méjì não não ni nípa de èyí kò sí ibi tó bá ṣẹlẹ̀ sí wa ọmọ ọlọ́run ni àwa a lè pàṣẹ ní ohun tí ọlọ́run lè torí ẹ̀ ló ṣe ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ọmọ náà bí a ti gbé yín sókè ẹ̀yìn lẹ̀kọ́ ayérayé kí ọba ògo kí ó wọ inú ilé ọ̀wá kò tún tọ́ba ògo fẹ́ wá ṣe o ó fẹ́ wá láti wá dáàbò bò wá ni torí òun ló ní agbára lórí ohun gbogbo. títí èyí ṣe ìrìn àjọ tó ń kà òun náà ló sọ wípé nítorí ọ̀wá ti gbẹ́kẹ̀lé olúwa nítorí ọkọ̀ òní ṣubú lò wá. àrùn kárùn kan kò yóò gbé wa bí kò ní túmọ̀ ìdílé wa sọ̀rọ̀ bèbè sọ̀rọ̀ bèbè. mo lọ́nà yìí pé mo bẹ̀rẹ̀ sí sáyẹ́dẹ̀ ni? lẹ́mí láti àlàbọ̀lá inú kì í rọ àlàbà yìí pápá jùlọ láàrin òru wọn ò ní ìbẹ̀rẹ̀. ọlọ́run wà ní wàhálà kò sí ẹni tó máa dojú ìjà kó wá àwa ti fi ẹsẹ̀ sílẹ̀ èyí ní orí àpáta gbé ní ètò rẹ̀ kò sí ibi kọ́kọ́ sílẹ̀ tó lè gbé wá sílẹ̀. bẹ́ẹ̀ni bàbá. nípò ló máa dáàbò bò wá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.

agbára ìjókòó ní nípa lórí wa. àmì jésù àmì jésù àmì jésù ṣé ìdí ẹ̀ka mi ò fún un. mo ọ̀dà kan. pásítọ̀. Hmm, gẹ́gẹ́ bí ẹ ṣe sọ aláyẹn lágbára díẹ̀ ṣùgbọ́n níwájú ọlọ́run kínkínní báyìí ni torí pé pẹ̀lú ọlọ́run ohun gbogbo ní ṣíṣe ìjì hmm, kékeré kan ló fẹ́ fẹ́ wá ṣùgbọ́n bíbélì wípé ká tújú ká olúwa ti ṣẹ́gun ayé fún wa torí pé ọmọ ọlọ́run ni ẹ̀yin ń ṣe àwọn ò ní láti bẹ̀rù praise the lord hallelujah hallelujah so àwọn àdúrà kéékèèké kan la máa máa yàn la máa máa pè tá a bá ti ń pè ẹ jẹ́ ká máa gbà torí wípé àwájú aṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa àti wípé bíbélì wípé ká máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ olúwa ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí a gbàdúrà àdúgbò lọ́wọ́ ní ọlọ́run gbogbo ẹ̀ wá ọlọ́run tó pọ̀ nípa àti agbára ìgbàlódé. kọ̀wé ọ̀dàbọ̀ ọmọ àlè ọmọ bó ṣe ń lọ ibi tó ti fẹ́ jẹun ló ń wá lọ kọ̀wé tí ẹ ta gan ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹjọ jẹrin ìṣẹ́jú kan mo kàn fẹ́ sáré ni ẹ kásù ẹ má bínú dáre pé mo fẹ́ disturb níbẹ as in student ni mi mo ṣe wà òjèrè ni mo wà ṣé ti ẹ̀yin sìn mo kọ́kọ́ ló kọ̀ ṣẹlẹ̀ sí mi tí mo ṣe ń bọ̀ ń sìn tí mo ṣe dé panṣẹ́ kẹ́ mo kàn notice pé kò sí pọ́ọ̀sì mi lára mi mọ́ ni ṣẹ́dẹ̀ mọ́ ẹ jọ mo kàn fẹ́ nídìí ẹ̀bùn yẹn bákan bákan ṣẹ́ máa zin tí n bá tẹ̀kọ̀ lórí two hundred naira tí n bá ti rí two hundred mo kò kàn fi padà sí òjèrè again that same purse that same two hundred ṣé ẹ̀ máàdì ni ṣé ẹ̀ kírèsì ni ah ẹ yá wèrè gan léèyàn ah ẹ sọ two hundred naira nù that same format tẹ̀ lọ last week yẹn ẹ̀ dẹ̀ change format ẹ̀ ẹ lọ bá wọn Monday abíọ́sẹ̀ wọn dẹ̀ ń de ẹ̀ ọ̀ṣùkọ̀ yà wọ́n máa fún informant irọ́ kún rí wọn ah. gbàmí náà ah mo rí last week Panṣẹ́kẹ́ ọmọ òjèrè lòun òun sọ pọ́ọ̀sì nù ṣé òun lè two hundred naira this same story náà ló sọ fún mi lẹ́yìn ọmọ òjèrè lòun òun ṣe kíní kan department wo lè wà lójèrè o mọ department tó wà ó lè ní faculty lòun wà lójèrè bẹ́ẹ̀ yẹn òjèrè tó jẹ́ poli ni. ó ti tó ó ti tó kò lè tó yẹn ó ti tó. ọ oh, hmm. bros kí ló ẹgbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ ẹ má bínú ẹ mọ àsọmọ guy náà kò sí nǹkan kan so mo kàn ní kí n. ẹ̀yìn ilẹ̀ ìbá máa parọ́ tó yẹn. I don't understand situation lu yìí ọmọkùnrin ni gbogbo wa street ni gbogbo wa ti jọ ń zùn náà tẹ bá need anything ẹ súnmọ́ ọmọkùnrin pé aláyẹ jọ mo need kankan báyìí lọ́wọ́ yín ìṣẹ̀dẹ̀ máa ma fi yẹn parọ́ school or nothing ẹ èló lẹ́sọ̀ pé need. ẹ ti máa ti rí two hundred more ok. Ah, ah, ẹ ṣe bàbá ẹ ṣe ẹgbẹ́ má bínú. ẹ Ah. ọ̀rẹ́ mo lè dúlè kí ló ṣẹlẹ̀. o lè jù bẹ́ẹ̀ lọ o ah, lè jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ làjọ ń ṣe inú òrùn la wà ah, èèyàn desk corporate bẹ́ẹ̀ yẹn ó ń tọrọ owó ṣóyìí kì í wọ native láàárọ̀ monday ni. ọ̀rẹ́ gbàgbé ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀. àmín àìmọ̀ èèyàn ló ń rìn títí aṣọ ló ń bàṣírí ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ̀yàn bọ́lá bẹ̀lẹ̀ aṣọ ló ń bàṣírí wa jẹ́ ká máa dúpẹ́ tiwa man. o mọ o mọ problem tí mo ní pẹ̀lú ẹ àwọn tó kó hip hop dé ni ká ní wọn kó hip hop dé wàásù àyìndé sọ òbèsọ oríṣiríṣi ọ̀rẹ́ eh, gbàgbé ó jẹ́ bá fún yàn kan lówó bí wọ́n á ṣe. kò má tà yọ kí ló fẹ́ ló dé gbogbo yẹn tó dáa fún yàn lówó kí ló ṣẹlẹ̀. sórí gbogbo wọn tá à ń fún lówó yìí ẹni bí ló pọ̀ jù nù wọn ẹni bí ni wọn gbogbo wọn kàn máa ń fàwọn èèyàn bora ni wọn yà wèrè gan wà fún wọn lówó nǹkan mílò máa lọ fún àfiṣe. ẹ ṣàánú mi torí ọlọ́run o ẹni ọlọ́run bá bùn ó bùn mí o ẹ ṣàánú mi torí ọlọ́run o. ẹni ọlọ́run bá bùn ó bùn o. ẹ ṣàánú mi torí ọlọ́run o ẹni ọlọ́run bá bùn ó bùn o. ẹ ní tọrọ jẹ kẹ́yìn ayé o. ẹ ṣàánú mi torí ọlọ́run. màmá ah. Ah, ẹ rọ màá. àǹtí ah, èmi yìí ẹ ǹlẹ́ ẹ rọra ẹ ṣeun ẹ kúgbà gbogbo mi ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu ẹ ní tọrọ ná ẹ ní tọrọ lò ẹ máa lọ rí ẹ máa bọ rí o ọlọ́run ó bá mi ṣàánú ẹ̀yin náà o ẹ rọ̀mọ kẹ́yìn o ẹ ṣeun gan ẹ ṣe pọ̀. màmá ṣé ẹ̀rọ òtútù ṣá akànrẹ́ jí wẹ́líwẹ́lí náà ni. ìyá ẹ pẹ̀lẹ́ mà um, ẹ wò mo bá yín ra kọ wá provision wà wà bẹ́ẹ̀. ẹ máa ṣeun ah, èmi nìkan tán. <laughs> wá gbé nánà kejì yẹn wá. ẹ máa ṣeun mo dúpẹ́ o. kò tọ́pẹ́ mà. Ah, ẹ kú gbogbo ògbà mi ọlọ́run bá mi bùkún yín o ẹ rọ̀ mọ́kẹ́ yín. mama ẹ wò. Um, oúnjẹ lélẹ̀ ah! wọ́n ti sè é síbẹ̀ so tẹ bá fẹ́ jẹ ń sìn ẹ lè jẹ ṣẹgbọn ah, ẹ ṣeun ẹ ah! mà ṣeun ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun ẹ mà ṣeun ẹ ní dààmú o ọlọ́run bá mi ràn yín lọ́wọ́. <laughs> kò tọpẹ́ ọlọ́run ló ní gbogbo ọpẹ́ mama owó lélẹ̀ twenty thousand naira. Ah, eléyìí pọ̀ ah, eléyìí pọ̀. mama ah, mama ṣé fẹ́ máa kówó sí mi lọ́wọ́ ni eh, èmi mọ̀ ìpẹ́ máa nílò àwọn nǹkan kan ni mo ṣe fún yín lówó ìkẹlẹ̀ fi ra wọ́n. ṣe gbọ́. àǹtí mi o ṣeun o ṣeun mo dúpẹ́ o lọ́wọ́ yóò máa ròkè o ẹ̀mí táwọ́ náà ẹ̀mí tàràkà o ẹ ṣeun o. ẹ tọ́jú ẹ̀ dáadáa o ṣe gbọ́. owó yìí pọ̀ ẹ fẹ́ lọ rí ẹ máa bọ̀ rí o. ọlọ́run bá mi ṣàánú fún bá mi ràn lọ́wọ́ bá mi rán àánú sí bá mi pabodà pé bá mi sọ gbogbo lórí ẹ̀ ó jẹ́ ká burúkọ kọ̀ọ̀kan ṣe ó ṣe ń ṣàánú jẹ́ kó mú ọ̀rọ̀ àánú wà ọlọ́run bá mi ràn lọ́wọ́ bá mi ṣẹ́gun fún ó jẹ́ lọ ìbò bọ̀ gbẹ́nu jọ oníranù ni ẹ máa pè é níta ọ <laughs> oh, bẹ́ẹ̀ni ìjọba bínú kí ni mo rí pé mo ti ń kọ́ lọ́wọ́ yẹn ni mo ti rí pé o ti ń fún mi ní sáìn pé o fẹ́ bá mi sọ̀rọ̀ má bínú. ṣé hmm? mo pè é ní friday. ẹ mo mọ mo mọ pé èmi ní friday òun náà ni mo sọ fún àwọn ọ̀rẹ́ mi ń sìn pé èmi ní friday mo rántí. ṣé mo pè é gbígbé wà lónìí. ẹ o normal. first friday of every month ní bíjẹ tí gbogbo èèyàn dẹ̀ máa wà níbẹ̀. èyí ni fourth ah, friday ìyẹn yìí ni gbàgbé ó mà jì mo gbàgbé yẹn náà ó yà mí lẹ́nu kí ló tún máa fi gbàgbé irú nǹkan rẹ̀ ìyẹn gangan ló yà mí lẹ́nu sùn but ìyẹn ò ṣe problem ti wá àtàwọn ọmọ yẹn lọ ẹ lọ màá mọ bí mo ṣe máa lọ sí club yẹn náà mi ní pẹ́ bí a ti bá ń bọ̀ láti club màá kàn gbé yín ní àjọ máa bọ̀ láti church ṣé ti yẹ. Hmm? ṣé o gbọ́ nǹkan tó ń sọ bóyá wo gbọ́ tèmi èmi ń lọ sí club ìwọ lọ sí dj tó tèmi bá ń bọ̀ láti club màá wá bá yín ní church ẹ ti máa ṣe tán gbà yẹn àlejò escort ara wa sílé simple nǹkan tí mò ń sọ nìyẹn. ní ìgbéyàwó e ó dàbí ìwọ ni ògbóǹkan tèmi sọ. bí ti báwo. ó lè tẹ̀lé wa lọ sí church kó lọ ṣe fídíò kó lọ gbàdúrà sí ẹlẹ́dàá rẹ̀ o wa club àti ah, ah, what is wrong with you. that is your problem Remi I don't always understand your account mi ò ń gẹ̀tẹ̀ o kì í play nǹkan the way you be nígbà míì. ṣé mo jẹ́ bébì ni ṣé máa lọ ṣeré ní club ni òbí mi lè rìn nǹkan tí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ tí mo fi fi church náà tí mi ò fi lọ síbẹ̀. ṣé kí ló tún fẹ́ lọ ṣe ní club tó yàtọ̀ sílé tó ti ń ṣe látẹ̀yìnwá. ó bẹ́ẹ̀ lọ club wá. ẹ mọtí ẹjọ́ àkóbìnrin. what else can you listen to yourself. máa mọtí máa kóbìnrin èmi ń kóbìnrin ó dẹ̀ lè sọ́jáde lẹ́nu ẹ pé mi kìrìsẹ́nì èmi kìrìsẹ́nì tí mi ò bá jẹ́ kìrìsẹ́nì gidi tí wàá ní kìrìsẹ́nì lọ sí church lálẹ́ yìí ni onípémù kóbìnrin mo deserve apology fún nǹkan tó fa yẹn. ok má bínú fún nǹkan tí mo sọ. bẹ́ẹ̀ sà pé i need láti lọ sí video please. ṣé kẹ́mi sọ reason fún ẹ tí mo fi need láti lọ sí club yìí. ok sọ fún good ìyẹn ló máa ìyẹn ló yẹ kó kọ́kọ́ béèrè lọ́wọ́ mi. ó jà ó jà ó jà. contract mo sọ fún ẹ nípa building tí wọ́n fẹ́ kọ́ sí governor's office. ṣebí mi lọ́ni ti supply gbogbo cement tó fẹ́ lò àtàwọn other things tó fẹ́ lò ń bẹ̀. àbí mi ò bẹ́ sọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ èyí tó ń bá mi ṣe gbogbo òun yẹn ó ń bọ̀ ní club lálẹ́ yìí sùn ibẹ̀ ló ní ká fi pàdé sí lórí afẹ́ sáyìn afẹ́ sí ọdún ìjà wọn bí ká máa rìn sí tí gbogbo ẹ̀ máa fi bọ́ sí nílẹ̀ sí. ṣé mi wá ní rí i hmm, ṣé mi ní rí i. níbo tí ò náà mo mọ̀ pé yẹ kó rí ibo ò ṣe ṣàlàyé fẹ́mi yìí pé èmi yìí alẹ́ ìlú díje tó dẹ̀ ní láti wà ńbẹ̀ pé tó bá di ọ̀la o ẹ̀rẹ́ ṣe meeting and it is important for you to go to vigil láti gbàdúrà nípa contract tó ń sọ yìí bọ́tà yóò sì bọ̀ lọ́wọ́ náà pé ká lọ gbàdúrà kó tó ìlówó dágbára Ọlọ́run. kí ló ṣe ẹnu rẹ ni Christianity tó sọ̀rọ̀ pa ẹ́ ọ̀rọ̀ church tó mẹ́nu báyìí ọ̀rọ̀ bíbélì tó ń sọ yìí o lè mọ́tò mi ìjọba pé báyìí ló sọ fún wa wípé a ò gbọdọ̀ sí àtúwé asán kí ló ń sàlá ti sọ fún mi pé ọjọ́ kan ṣoṣo kí ni ò ní lọ sí jíjì yìí ìṣọ́ òru yìí ṣé máa bá yé mi jẹ. mo ti dá ní ó yẹ pé ọjọ́ kan ṣoṣo yìí ó lè tún lè ṣe ayé ẹ̀sìn. ọjọ́ kan ṣoṣo yìí ó lè bá ayé mi jẹ tí yorùbá bọ́ra. kò ní bàjẹ́ ó ti máa ń lọ́rọ̀ olóò kò ní bàjẹ́. ẹ ló. mo ní màá tún wà àwọn ọmọ màá gbé yín lọ síbi tí ẹ fẹ́ lọ olè bá mi sọ gbogbo akílò ah, tẹ̀lẹ̀ làwọn ṣé mo tí ọmọdé mi lákọ̀ọ́kọ́ ni mo ṣe rówó ni mo lè sọ mo lè sọ lè sọ mo gba sí omi bẹ́ẹ̀. Thank you. ojúbà. kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. àgbàrá òjò ń gbọ́mọ ejò bọ̀ o. agbára. um, I'm PM by name. PM? Yes, Bolaji Morning. My friend called me Morning. PM. Hey. Oh, gbogbo ayé ni wàá gbèjì lálẹ́ gbogbo nǹkan ni wàá gbé Nice to meet you. Now, owó nǹkan tí mo wá nígbà rẹ̀ can I sit down here? Question to me where come. How you want the money? kòkò ṣẹ̀rí kòkò ó ṣe òjìnà ti fún mi ṣẹ̀rí kòkò wọ́n fún mi ní kọ́múdẹ̀ ní kòtò ẹsẹ̀ mi ti kọ́ ẹjọ́ ṣẹ́ nílòkò ṣẹ̀rí kòkò ṣẹ̀rí kòkò agége náà ti fún mi ṣẹ̀rí kòkò wọ́n fún mi méjì mo dẹ̀ ní kòtò apá mi ti kọ́ ẹjọ́ ṣẹ́ nílòkò ẹ̀yin ìyá mi onídìí ràbàtà ẹ kí n wà tóbi àbàtà ṣàkùṣàkù tẹ̀bẹ̀rẹ̀ ni mo gbé wà ó yẹ bò dájú mi mú kókì mi látàrọ̀ wọ́n dẹ̀ sùn wọ́n ti jí látàrọ̀ mr blood tó ní rápà kan pa fada wọn yàrá sáwọn tó ṣe ní àwọn èèyàn scoffy àwọn tó máa mú kókó bí kọfí àwọn mi jáde sọgbọn níṣẹ́ rí wà ló kó sí wọn kó kọfí ẹsẹ̀ dòmẹ́ta tẹ bá rí mi ló ṣe tọ́jà ló mú fi strong mú mi water closet ó tún fi náà fílà káàdì ẹ̀yẹ ó ṣe kọ́mọ láìpù láàdì ẹ̀ sakuti bàbá ọlọ́jà àbúrò ẹ̀bẹ̀ bàbá ọlọ́jà ìgbọ̀n kọ́mọ̀ pàwọn bàbá ọlọ́jà kàkà ṣùgbọ́n àgbọ̀jà màdà ọlọ́jà ọlọ́ ṣíkọ́ bàbá ọjà kò lè forí bẹ̀ kí ni èjì yá ẹ wá dùn èmi ọ̀dà kú ọjà kò lọ. ẹjọ́ kí ló dé sílé clinic ilé bàdó làwà báwọn mo ṣe dé clinic ìyáwó làwà sí ìpàdé ìjọba tó ló gbé mi lọ mo ṣe dé ṣẹ́rí kòkò ṣẹ́rí kòkò wájú ṣàlọ́ fún mi ṣẹ́rí kòkò ó fún mi ní kọ́mú dẹ̀ ní kòtò ẹsẹ̀ mi ti kán ẹjọ́ ṣẹ́ ní yòkò ṣẹ́rí kòkò ṣẹ́rí kòkò ìwé kánà ló fún mi ṣẹ́rí kòkò ó fún mi méjì mú dẹ̀ mi ti kán ẹjọ́ ṣẹ́ ní yòkò. ẹ̀yin ìyá mi onídìí tóbi àbàtà ṣàkùṣàkù tẹ béèrè ni mo gbé wá ó yẹ bò wọ́n ní ẹ̀kẹ́ wọlé ẹ̀yẹ́ bí vampire wọ́n gba hundred dollar wọ́n dìjọba wáyà àwọn ọlọ́bẹ̀ àwọn ẹlẹ́bà tọ́ bá gba wọn ké kan wá dìjọba nepa àwọn máa ṣe wọn rò pa àwọn gold wọn gbádé kúlé sọrùn wọn láwọn wọ gold lẹgó bá yàtọ̀ sí ṣàkúṣàkú já sí sàdóbà àfa tó fi dín kò ṣe wá sí ẹ̀ṣẹ̀ gé tyson lójú ṣé ẹ̀mí ń po wa kọlà ó wà lẹ́gbẹ̀ẹ́ transformer ó ní fẹ́ jó mọ́ ẹjọ́ sì máa yípo ṣakúṣakú ọjà tíjẹ pàdí mi màgá ìdánde olóhùn fẹ́ kí jimọ̀ lọ́jọ́ sunday. i press champagne i pop champagne i fuck i pay master pay. Bóyèga n tó ń sọ òye mi o. ah rádaràda tó máa ń sọ jáde lẹ́nu nìyẹn ó ṣì máa ló ń wí kò yé mi gan fúnra mi ọlọ́run. kí ló wá sọ. ó sọ wípé ẹni tó ń bá tiẹ̀ máa déètì rárá ẹni tó fẹ́ bá jáde o kò gbọ́dọ̀ níyàwó ńlé kò gbọ́dọ̀ tí ì má rí. ìsọkúsọ nìyẹn ń sọ nìyẹn kò mọ ohun tó ń sọ jáde lẹ́nu nìyẹn because ẹni tèmi gbé kò sọ yẹn fẹ́mi. yes Láre òde sọ fún mi wípé ẹni tó ń gbé ó sọ nǹkan tó jọ bẹ́ẹ̀. ó yà mí lẹ́nu. ẹ kò sọ́nà níbẹ̀ nìyẹn wà á mẹ́lòmíì ni. why. mo ní kò sọ́nà níbẹ̀ nìyẹn ìgbà tó ti ń sọ ìsọkúsọ jáde lẹ́nu. ẹ ṣe bí nǹkan tó sọ fún mi ni wípé ẹni tó bá ti marry òun ò lè déètì ẹ̀ rárá dépò kó o bá jáde ó dẹ̀ ní kí n gbàgbé ẹ̀ mo ṣe máa gbàgbé ẹ̀ mi ò understand. Oyèjà ẹ ilé tó ń sọ̀rọ̀ báyìí náà ìwọ tó níyàwó ńlé tó dẹ̀ ti bímọ táwọn ọmọ yẹn gan ti dàgbà. ṣé ìwọ ló fàyàwó fún mi ẹ ṣé ìwọ ló fàyàwó fún mi lọ́wọ́ yìí àwọn ọmọ tó ń rí ńlé mi yẹn ìwọ mọ̀ káwọn ọmọ àbúrò mi ni. Gbóyèga obìnrin tó ń rí ńlé tó ń pè níyàwó mi yẹn àbúrò mi ni àwọn ọmọ ẹ nìyẹn. àwọn ọmọ tó wà nílé ẹ̀ ọmọ àbúrò ẹ̀. gbẹnusọ lọ́wọ́ yìí Eh. àbúrò mi ló wà nílé mi tó ń pè níyàwó àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi yẹn ọmọ àbúrò mi ni máa ṣẹ́gun iná òkè ìṣòro ni níwájú mi jẹ́ kí n sọ di pẹ̀tẹ́lẹ̀ òkè tó wà níwájú serubábélì yìí jẹ́ kó di pẹ̀tẹ́lẹ̀ náà then màá mọ nǹkan tí màá ṣe. ó dà ń pè wọ fúnra rẹ o ò mọ ohun tó ń sọ kì í ṣe lédìí yẹn nìkan ṣe ni o mọ nǹkan tó ń sọ mọ. yes ah so nǹkan tí mò ń sọ yóò yẹ. yes ọ̀rọ̀ tí mò ń sọ yóò yẹ wípé a máa lọ defend proposal kan níjọ́ monday. proposal ta ló ń bẹ̀ sọ̀rọ̀ pòpùsà. àwòrán kí lára sọ tẹ́lẹ̀. wọ́ọ́. tó o bá já kúrò lórí ẹ̀. ẹ Darling, kí ẹ̀fọ́ kan jábọ́ lọ́wọ́ ẹ̀? Kí ni ìwà ọ̀nà? It's okay, officer. I'm alright. You won't call? Yeah, I'm fine. Um, Pastor ló pè mí láìpẹ́ yìí. Wọ́n ní àwọn náà tẹ̀sí ń ṣe àṣeyọrí ìṣẹ́ lórí fóònù wọ́n ní bọ́tù fóònù ẹ̀ ọ̀lọ́ máa ní oní ló bá pè tí mò ń bá ẹ káàjẹ́. kò tẹ̀ wá hàn gan mo tọ́ máa fẹ́ sọ wọ́n máa fẹ́ máa bú mi ni mo ti fẹ́ tí mo ti wá ṣọ́ọ̀ṣì mi ò wá sí pàdé àná ọ̀ nípa wọn máa fẹ́ máa tọ́ mi. Mm, mm, mm, nǹkan tó sọ kọ́ nìyẹn wọ́n ní wọ́n rí vision wọ́n lè náwó important pé ká gba àwẹ̀ àti àdúrà yẹn kí ọlọ́run kó lè fún àṣírí ìbàdàn fún wa. bẹ́ẹ̀ dà má ti bẹ̀rẹ̀ o a ní láti gbàwé àtàdúrà tí pásítọ̀ fẹ́ yìí. ọlọ́run dáadáa lọ́lọ́run àwa ọlọ́run dáadáa lọ́lọ́run àwa ó ṣe wá dáadáa ó hùwà dáadáa sí wa ọlọ́run dáadáa lọ́lọ́run àwa. Praise the Lord. Praise the Lord. Ọlọ́run wà síbẹ̀ kò yí padà mo sáré láì tètè kọrin náà. nítorí pé mò ń yìn ní gbogbo ìgbà rẹ̀ nítorí mo kó bí nílé yẹn ṣe pé kí ló dé tí mo fi jókòó síbi tí mo kàn ń dá ronú sọ pé irú nǹkan tí mo ronú pa ìgangan ni mo ń wo bí mo ti fẹ́ pìtẹ́ǹtì ẹ̀ fún yín mo ń wo ọ̀nà tí mi fúnra mi fẹ́ gbé gbà pẹ̀lú àwọn program tó wà lọ́wọ́ mi mo ń wo gbogbo ọ̀nà tí mo fẹ́ gbà láti ṣe pásítọ̀ kan ló pàdé mi náà nínú nínú àwọn èèyàn mi náà ní tó fẹ́ tó ìpọn mi dáadáa ó ní mi ò lẹ́kọ̀ọ́ rọ̀ mo ní máa kà o. ó ní àwọn èèyàn dàbí òkùnkùn nínú wa pé gbogbo ọ̀nà la gbọ́dọ̀ ṣe láti jẹ́ kí òkùnkùn yẹn kákó nínú wa. kí la lè ṣe wọ́n ní kò sí nǹkan tá a lè fi ju gba àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ mẹ́ta òun sọ ọlọ́run kan ṣoṣo hmm. ìyàtọ̀ kan ṣoṣo wá wà nínú ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ fún àti tọ́dọ̀ tẹ̀yìn. wọ́n ní pé àdúrà àtàwẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ tàbá fẹ́ yẹn a gbà nínú ilé. wọ́n ní ká jìnnà síta bí orí òkè ká lọ sórí òkè ká lọ fi àdúrà jagun wọlé yìí bí kí ni lọ sí ìwọ̀ oòrùn kí wọ́n lọ sí ìlà oòrùn. lórí òkè tàbá jọ wà ká máa jọ sí àdúrà yẹn ká fi já nǹkan fún ẹ̀mí èsì tó fẹ́ rá bàbà nínú ọ̀dẹ wa. káyé ìmọ̀ ni ohun tó bá mi sọ tí mo yẹn rò pé báwo ni mo fi fẹ́ bẹ̀rẹ̀ o gbogbo àwọn plans mi gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe báwo bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ ìyanu ẹ̀. àmàṣe ni ah! èmi rò nǹkan ṣé kó lọ́ọ̀ nífẹ̀ẹ́ wà tó. ọlọ́run ah, nífẹ̀ẹ́ wà ó bẹ́ẹ̀ ni lọ́ọ̀kì ló tètè wà ah, ọlọ́run tóbi lọ́ba ó tóbi. ẹ ń dáhùn ẹ ní rò pé bí akẹ́mi lọ sórí ètò ayédèrè àbí kí n lọ sí ọlọ́run kò ṣe oúnjẹ. ọlọ́run kò ṣe oúnjẹ tó tọ́ yẹn ọlọ́run ò ní ṣe oúnjẹ nínú ayé wa àti ayé gbogbo wa. àmọ́ má lọ síbẹ̀ ń sìn torí orí òkè ọlọ́run kò ṣe oúnjẹ ìyẹn wà kúrò báyìí pé tó bá dé tó fọ́ọ̀sì within five minutes wàá dé bẹ̀ bẹ́ẹ̀ nítorí òun wà lóde náà ni ayédèrè ló bẹ́tà ìyẹn jìnnà díẹ̀ tó ti yẹ ẹsẹ̀ èmi àwọn ìfọ́lọ́ ń dá. jẹ́ kí n lọ sórí òkè ọlọ́run dá. orí òkè ọlọ́run dá jìnnà. wọ́tọ̀ ni orí òkè ọlọ́run dá lè rànṣẹ́ lóòótọ́ àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ó sọ fún mi ìyẹn Michael gẹ́gẹ́ bí nǹkan tó bá mi sọ ó ní ká lọ jìnnà tó ti yẹ ẹsẹ̀ kí ni máa gbàdúrà kí wọ́n máa gbàdúrà ní ayédèrè tó wọ́n ká dúrà ayédèrè àtọ́lọ́run dá tó bá fò lókè tí méjèèjì bá kanra wọn á kàn bẹ́ẹ̀ni wọnú lé wa ní kò yẹ gbogbo ẹ̀mí òkùnkùn yẹn á fi lé lọ ká tó padà dé. àti wípé ọlọ́run àwọn kápẹ́tà ìgbàfẹ́fẹ́ àti dísàǹtì ẹ̀sìn olúwa tóbi olúwa olúwa tóbi olúwa ọlọ́run ìwà ni hmm. a lè wí a lè ṣe. Why you dey underrate the boy? My lady put trigger ìbọn. Throw me one bullet tó you go know say I'm a conqueror? Chill for me, má lọ máa tẹ̀lé àwọn tó máa rún ẹ mọ́ kànnà ọ̀rà ọ̀rà. Ó jẹ́ jẹ́ jẹ́ like wọ́n ní bọ̀dá ẹ̀ lóńdó. Àkọ́níkọ́ní lọ́ọ́ ṣe pé mi yé àmọ̀ pé mo rògbò. Bèrè lọ́wọ́ fẹ́ ṣáàjì máa sùn. Àtòrò ni mo di jiná Only Ó ní ó di dandan túláàsì. Tọ́fì láyà ní ti kíláàsì. Bèrè lọ́wọ́ fẹ́ ṣáàjì máa sùn. Àtòrò ni mo di jiná sí. Ó ní ó di dandan túláàsì. Tọ́fì láyà ní ti kíláàsì. Wọ́ndà wọ́ndà wọ́ndà o, ayé ṣì dùn mí wọ́ndà o, ayé. I no believe live for another man o, oh. and she be the girl wey dey cool me down o. Oh. Why you dey underrate the boy? When I be knocking on your door, I know if you do this all night long, girl, jọ̀wọ́ má lọ. Ìwọ ni mo fẹ́ jọ ṣe me. All of the girls want to wọ́n fẹ́ pè mí. Ṣé bí wọ́n ló dá mi lọ́rùn jọ̀wọ́ má yẹn o, má yẹn o. Wèrè lọ́wọ́ fẹ́ ṣáàjì máa sùn, àtòrò ni sleep. Only jí the dot don't ó di dandan kíláàsì, tó fi láyà ní ti kíláàsì. Wèrè lọ́wọ́ fẹ́ ṣáàjì máa sùn, àtòrò ni mo ti one day, one day, hustle comfy. She dey call me, oh, why you can't dey? Ó ti rò pé mi ò ṣe mọ́, she want to go do. She say she want to, she want the can do. Mo paná, ajé àìlò do, mi ò ṣe mọ́, yé ó nà nà. Ó ní ọmọ yẹn lẹ́pa, yé ọmọ mọ̀mọ́ láìpa, yé ọmọ mọ̀mọ́ Oh ó nà ọmọ yẹn lẹ́pa. Why you dey underrate the boy? My lè dìbò trigger ìbọn. Show me your one bullet, though you gonna say I'm a conqueror. You, me, Malama Tele, on top my room, I'm a Hola, hola, oh Time to time, I don't need try your number. My heart my head down this gutter. I'm just thinking, you don't even raise my matter. Time is ticking, baby, don't leave me hanging. Oh, my loving baby, no delay. Never want you to go far away. This kind of loving baby, no be play. Pico, give me the kiss to your heart. Oh, my loving baby, no delay. Never want you to go far away. This kind of loving baby, no be play. Pico, give me the kiss to your heart. I can't let you go, baby, oh. Oh, oh, oh, oh, oh, oh. And oh. when I let you know.

ṣe ń gbé wá jẹ́ kí n máa gbẹjọ́ baby turn up the lights me and you now the groove of the night joni ah, you been twisting my heart like you twisting my dread. Oh my loving baby no delay never want you to go far away this kind loving baby no be play because give me the kiss to your heart I can't let you go baby oh. Opa, opa, opa, opa. And wanna let you know, baby oh. Opa, opa, opa, opa. I can't let you go, baby, oh. Opa, opa, opa, opa. And when let you know, baby, oh. Opa, opa, opa, opa, opa. gbé fara balẹ̀ kó gbogbo kan sí gbogbo wa ó lè fẹ́ tán. ó hmm. dà ọ́. bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ sílẹ̀ ní àárọ̀. really love ẹ o rè o ilé kékeré tá à gbé náà rè o. wow this is beautiful. really? yeah. ah àwọn àmàṣẹ ń bẹ lọ́run pé kọ́lọ́ ń ṣe ìyanu ni. Ah. <laughs> nǹkan kan sì ń bá fún mi pé hm. ìwọ nìkan ló ń gbé adúrú ilé. èmi nìkan ni mò ń gbé bì èmi nìkan ni mò ń dá sí yóróyóró bì ẹ̀kọ̀ọ̀kan àbúrò mi kan máa ń wá síbí àti mọ́mì mi ó tán ọ̀tọ́ bá sọ pé ẹni tó ń gbé díò èmi ni for now àtàbúrò mi àti mọ́mì mi kò sí kankan lẹ́nu wọn sè èmi ni mo wà ń bí èmi the next week mo mọ̀ kí kankan nu wọn lè wá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akọ̀m ṣe adúrú ẹ̀ as cute as you are <laughs> ó sì bá fún mi pé adúrú ẹ̀ ṣe máa rẹ̀. mi ò máa ń fẹ́ kọ̀rọ̀ dẹ̀pẹ̀ rárá torí ó máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi ó tọ́ ló sọ kì í ṣe pé bí àmì ò ti márì rí mo ti márì rí mo dẹ̀ lọ́ọ̀bù ìyàwó mi gan-an seriously àmọ́ ìgbà tí ọlọ́jọ́ ló ń dé tó pín wa níyà kò sí nǹkan tó mo lè ṣe kò sí nǹkan tó mo lè ṣe. I'm so sorry about that nà yẹn ti lọ yẹn ti lọ ó máa ń nǹkan ìbànújẹ́ fún mi díẹ̀ díẹ̀ ni. mi ò fẹ́ sọ rárá rárá ìṣeré ti máa ń tà láti fẹ́ wí ìbẹ̀rẹ̀ nìkan tó bá ti mẹ́nu bà nígbà tá a ti pàdé rìn. màá kàn sáré sọ̀rọ̀ lórí ẹ̀ ó máa ń bà mí nínú gan ọlọ́run. but you know what ikú ìyàwó ẹ ó mú ìbànújẹ́ wá sí ayé ẹ bọ èmi àbẹ̀fẹ́ tí mo wọnú lé lónìí mo dẹ̀ máa di ìyàwó ẹ máa mú ayọ̀ ìdùnnú ìfọ̀kànbalẹ̀ wá sáyé o okay. Ah, nǹkan tá à ń sọ yẹn bí ara àwọn tí wọ́n máa ń ṣeré orí ìtàgé wọ́n ní kí o oh mọ̀ go all kò tún kọ́ tí mo fẹ́ ṣe a ní láti move on pẹ̀lú láìpẹ́ wa náà ni tó bá promise mi pé mo máa ṣe ju nǹkan tí ìyàwó mi ṣe lọ inú mi á dùn. definitely. <laughs> Uh, oh, you're welcome. I will forget about that anytime. Good. I don't know. Come on. Come on. Come on. Kí ló ṣe náà? Kò ní tó báyìí. Ìyá ìyá. Ah! What happened to you? ṣe ẹrí ti báwo ni kọ́mọ náà ò lè stop báyìí ó já kí ni ó yá ọjà ọjà kí ni kí ni ah yẹ ah kí ni kí ni àwọn máa ń gbọ́ lóòótọ́ kí ni kí ni kí ni kí ni kí ni kí ni. bọ́tà omi àtàkékèké orí àti atẹ́gùn. ìgbà tó ti ń pariwo tó ti ń halẹ̀ èmi náà ti mọ̀ pé àgbà òfìfo ló máa ń dún yànmù yànmù. kí ló ṣe é fún ìtọ́fẹ́ fún. àwọn ò mo ti máa mo ti máa ṣe ìṣe ló ti sọ̀rọ̀ ẹ̀rọ mi náà ẹ̀rọ mi náà mo rà tó bọ̀ àwọn dàgbà. Ah. Oh, oh. program. Bíbí. Gbogbo ẹ̀ lọ. Ó sọ òye. Kí ló sọ? Èyí ni. Ó dàbẹ̀ Don't tell me you're being lazy. Come on. No, no, no, no, no. I was too tí wọ́n bá sáà sí ẹ̀ náà yẹ kí wọ́n náà trust mi náà pé mi náà ò fi yẹ bẹ́ẹ̀. ọmọ ẹ̀kọ́ ọ̀dà sáàbù kan tó ń ṣe ní orí kan pa mí ni kò dẹ̀ kò sí ní i'm serious very serious. ah kò pẹ̀lẹ́ dà bí wọ́n ti bẹ̀ wo kíkẹ́ tí mo lè lọ́nà tuntun sọ́sọ̀. ọ̀sán yìí ti dé mi kíkì bá wò èmi bá ti lọ kí ló fẹ́ rí kíkì nígbà rẹ̀ pé àwọn ọmọ mi ìjọba tàǹtì wọ́n wá sílé mi rò kàn sí rárá. No, what I know. Okay, let me check. Oh. what? you are people where hope me lomi there. Okay. Let me check Give me somebody. Okay. Ah. Crazy. Ah. oúnjẹ ayọ̀ ẹ̀yin olóúnjẹ inú ayé òun dà. Ha ha ha ha ha. kumbi nifẹ olùtìjàkárí pépé oúnjẹ ìfún mi àbí báwo. no mo rí oúnjẹ ní freezer so i have to microwave it. oúnjẹ ní freezer. tèmi ń bì. Bóyá. Rẹ̀mí. Rẹ̀mí. Rẹ̀mí. no mo ah mo mo mí pé ó ti rìn mí gan lọ sí kó tó jẹ ìgbóúnjẹ wa ó mọ̀ kí mo sọ pé bí pamílẹ̀ kan náà ló fi lọ gẹ́ẹ̀tì oúnjẹ wa mo ló ti rẹ̀ mí. Ah, tó pè é ó mà jí tó kí ni mo kó jẹ́ wà nínú fún ìjẹta. Hmm? ó ga ó ní láti jẹ́ wípé mọ́mì náà máa ṣe gbogbo ilé ìlẹ́sìn méjèèjì lánàá ó já mi lójú orí àbúrò mi yẹn ó lọ́ọ̀lẹ̀ gan-an. àná. ẹ bẹ́ẹ̀ ládùn. bó sọ fún mi pé láti ètò wọlé. Ah, ìgbà ni mo sọ fún ẹ pé láti ètò náà wálé ìgbà ni mo sọ ìgbà ni mo sọ náà ọ̀hún tó bá yẹ pé mo sọ kó tó di pò dìde lẹ́ẹ̀kan ó ní láti mọ̀ wípé ibi tó ń pa mí yẹn ni ò jẹ́ kí n mọ nǹkan tí mo fẹ́ sọ tó bá dẹ̀ ti jẹ́ wípé mo ti sọ kó tó di pé bíbẹ̀ sí ní pa mí ó mọ̀ kí tí n bá ti rí ẹ ní òun lè sọ̀rọ̀ dáadáa ọmọdà pé mò ń ká lòlò ni ní òun gé ìtara mi rárá ọlọ́run. <laughs> ṣé mo jẹ mi rẹ. ọ seriously mo ṣe wà ní ṣe ó yẹ kó dàbí omi ni. omi kó di omi kí nǹkan gbé mi. kò mọ bíbí èèyàn fọ́ ni. mi ò wá gan mò ń fọ̀ mi ọwọ́ ló yẹ kí n bí. ìyá fọ́ ọwọ́ di ọjọ́ kò sí ọ̀rọ̀. fọ́ọ̀lì yìí. ó wá dùn ju bó ṣe yẹ lọ mọ́mì mú jẹ́ ṣe o ọlọ́ọ̀ mọ́mì hmm? mọ́mì hmm? bàbá ti pé mọ́sákùrò kù wá jẹ́ńjẹ́ wọn ni <laughs> oúnjẹ wọn máa ń dùn. tóbi oúnjẹ. òórùn oúnjẹ mọ́mì lè dùn mí oúnjẹ wọn ń dùn. Àfẹ́fẹ́. Ah! <laughs> lè mọ bó ṣe ṣe mí o tí ò bá jẹ́ kọ́ọ̀tù mo gbà yí pé ṣé ló ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n máa kẹ́ ẹ lọ. Ah, ah. ìwọ̀nba ọjọ́ tó lò lọ́dọ̀ mi ó dà pé kò wà mí títí di next month. really? I am serious. but kò sí nǹkan tí mo fẹ́ ṣe business yẹn mo ti ń ṣe pẹ́ mo dẹ̀ gbọ́dọ̀ dé Kánò léni léni léni. tí ò bá jó ni ah, ibi ìlú bá wà ní next month. I am serious. <laughs> Eh, ibi ló gbà ní ibi ló yẹ kó gbà náà máa lọ drop ẹ̀. Okay, well, lọ síbẹ̀ ń oh need to drop me máa bó síta ń sì máa rí cab i'll be fine. kí ló ṣẹlẹ̀ kí ló tó fẹ́ máa embarrass mi. how. mo ṣe máa bọ́ síta mẹ́rin kó máa wá cab káàkiri séèyàn kan máa rí ẹ kó jáde láti ronú léyìn sìn adẹ̀rí ẹ níta kó wá cab wọn ni máa ṣépè fún mi. ó uh-uh. máa bú mi nà án má wọ̀ọ́rì jẹ́ kébè díẹ̀. o ṣe ní ìdí flight láti catch up so jẹ́ kí mi rọra máa lọ sẹ́yìn. àtẹ̀kẹ́ stress mi. i don't want to. dàmí láàmú gbogbo ìdààmú tó bá fẹ́ fún mi fún mi tó ti yẹ stress me. Speaking kì my màá don't let me stress you please. mo sòrò o ò fẹ́ kí n máa wọn èèyàn àbí o ò fẹ́ kí n mọ ibi tó ń gbé o fẹ́ kí n ráwọn parents ẹ̀ fi gbé is that what you are telling me. darling kí ló tó ń sọ̀rọ̀ báyìí a good person látìgbà tí mo ti dé mi ìwé tó sì tóbìnrin kankan mi ò rí kó receive call lóbìnrin I am comfortable with you. tó bá rí tó fi jẹ́ kí n mọ ilé ẹ̀ tó fi jẹ́ kí n mọ nǹkan kan nípa ẹ̀ ìwọ fún ara ẹ ló fẹ́ nu ara ẹ sẹ́ńsìn wípé mi ò kí ń sonírọ́ mi ò kí ń ṣẹlẹ́tàn mo láìkẹ́ ohun mi ni mo ti gbé ẹ wá síbí o ò dẹ̀ rí nǹkan kan tó jọ mọ́rọ̀ olóbìnrin gbé nínú ilé yẹn ṣé kò wọ́n ẹ kó jẹ́ ìyàwó mi ń bì ní. wo mi ohun mi ti gbé ẹ délé tó ń gbé gọ̀gọ̀ kí n lè rí àwọn òbí ẹ kódà kó jẹ́ two minutes o ni mo fi bá wọn sọ̀rọ̀. ẹ kò lè mà ẹ ra màmá kọ́dà wá sí. ó tán I'm okay with that. má sọ ìgbà rẹ̀ ok ó máa mọ̀ wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n jẹ́ kó rọrùn afẹ mọra mi na ọ. ọmọ ọmọ ọgbà mo gbà mo ní láti gbẹ. àbíbi kan mọ mo ní láti. wo kò ní ṣe ṣe pẹkẹ. abẹfẹ sójú kan bẹ́ẹ̀ náà ni lòun fòrìn báyìí abẹfẹ. omi ilẹ̀ pò lọ́nà àbí. o ò máa dá lóò náà. dáàbò come on. ah ok kò sí wàhálà má tó ṣe ní fún èrò ibojì ń ta àjọbọ wáyé o. ó ta àjọbọ. ayé ẹkú ìpalẹ̀mọ́. àlejò tuntun. èrò ayé ẹkú àmójúbà. ọlọ́mọ kìlọ̀ rẹ̀ o. àgbàrá òjò

torí pẹ́ ṣe àánú yìí dúró torí pẹ́ ṣe torí pẹ́ ṣe o torí pẹ́ ṣe àánú yìí dúró olúwa dúpẹ́ adúpẹ́ ọ̀gá ṣé adúpẹ́ bàbá adúpẹ́ ọmọ adúpẹ́ ọlọ́rọ̀ ẹ̀mí mọ́ ọba tó mú wa lọ sí orí òkè náà àti àlàáfíà ọba tó jẹ́ ká gba èrè tó wà níbẹ̀. ọpẹ́ ọpẹ́ adúpẹ́pọ̀ ti ṣe gbogbo ogun ayé wa aláṣẹ tán olúwa ṣe olúwa ṣe ọpẹ́ ọlọ́run àgbẹ̀ ọ̀gá olúwa gba ọpẹ́ wa adúpẹ́pọ̀ orí òkè tá a lọ gbogbo ogun tá a gbé débi olúwa wa sọ di pẹ̀tẹ́lẹ̀ pátápátá ò ní jẹ́ kó gbóni mọ́ láéláé olúwa gba ẹ̀yìn wa ní orúkọ jésù gbogbo eré táwa ti gbà èṣù ẹ̀ṣẹ̀ ènìyàn má yẹ kó gbà sọnù lọ́wọ́ wa níparí ohun gbogbo káláyọ̀ ká máa yìn jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù praise the lord Hallelujah. praise the living jesus. Hallelujah. olúwa o. The Lord is good all the time. Ó ṣé ó ṣé àkúrẹ́. Àwọn ò gbé ebi àti màpá yín báyìí. Eh, um, um, Ìwọ̀n ṣíbi ti ń pa ẹ́. Ẹ eh, jẹ́ ká wọlé. Jẹ́ kí mi pe bàbá ẹ̀. Ìyá sọ fún Ah, Hello, darling. Báwo ni? Ẹ ah, eh, a ti dé látòrí òkè. Ojú mẹ́ta ti pé ọkọ mi. Ah, <laughs> ó dàbẹ̀ ni pé orí òkè ti ń dùn mọ́ ẹ̀ àbí? mo ti a ti wà nílé ọ̀rẹ́ mi hmm. ok alright a máa retí ẹ àmì lórúkọ Jésù àmì àmì àmì o ọkọ mi alright ẹ. Eh. dókítà àlàní ní ìpínlẹ̀ lọ ti gbapò fàlàní. bójú bẹ́ẹ̀ mẹ́lẹ̀ sáré. nígbà tó mẹ́tò oníṣẹ́ tó lọ sí ìwò mẹ́tò oníwò ọmọ ọmọ tí mo ti dọ́gbọ́n lé lọ. ìyẹn ti lọ iṣẹ́ ìjọba ìjọba. Oh. hello. hello daddy ẹ eh, eh, ra sa. my sister daddy wa call. I'm amẹ́ra to sọ sir. sìn sá eh, mo mo mo mí pé mo gbóhùn olúwa ń sìn sá. Ah, ẹ̀mí ọlọ́run fara wọ̀nyí ah, kí wàá ní ẹ̀mí ọlọ́run sọ fún wa o. ó dàbí wípé ìkan náà ọmọ ìjọ wa ó wà nínú ìṣòro lọ́wọ́lọ́wọ́ báyìí sá. yes jesus christ. pé ìlú ti wà lé o wọ́n ti wà lé báyìí ní ìfẹ́ sọ̀rọ̀ bọ̀. máa fẹ́ sọ̀rọ̀ níta báńkì báńkì máa fẹ́ sọ̀rọ̀ níta. good ẹ ẹ jọ nígbà tí ẹ̀mí ọlọ́run kọ sí yín ṣé kò describe ẹni yẹn fún yín ni bóyá obìnrin ni bóyá ọkùnrin ni bóyá kókó tiẹ̀ fi àmì kan wọ̀nyí tá a fi lè mẹ́ni yẹn pàtó nínú ìjọ ọlọ́run. ẹ̀mí olúwa ò fi wọ̀n mi wọn ò fi picture ẹni hàn mi rárá but mo mọ̀ pé ẹni yẹn wà nínú ìṣòro tó lágbára tó le ju ẹ̀mí wọn lọ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń rí nìyẹn sà bí mo ṣe ń gbọ́ ohun yẹn nìyẹn sà oh Jesus so torí ẹ̀ mo ṣe ní kí n pè yín kí ẹ lè fi àdúrà jagun fún wọn kí ọlọ́run má jẹ́ kí ogun ayé borí ẹni yẹn Jesus. no problem ẹ ṣì máa gbàdúrà kí ẹ máa fi ẹ̀mí ṣọ́nà èmi náà lọ́dọ̀ tèmi ń bí tí n bá ti dé mission house ń sì máa kún fún àdúrà ó dẹ̀ dá mi lójú wípé gbogbo ohun tó ṣókùnkùn ọlọ́run máa tọ̀mọ́lẹ̀ sí lójú wa a máa mọ ẹni yẹn. ok sir ok sir. thanks so much ẹ bá mi kí brọ́dà mi o ok ó dàbọ̀ ẹ ṣe. ọ̀rẹ́ ó dàbọ̀. báwo sọ́mọ ní kìkì àyà kan tó mọ́ bá sì kí gbàgbà títí wa ni ẹ má jò lọ. Pàpẹ́ mi ta. Ìwọ ni èyí ò fún ọ̀dọ̀. Ó ti lọ gbàdúrà lórí òkè. Ó ti tẹ̀lé ilé nígbà. Wákò gbọ́dọ̀. Ṣé ilé tó wà yìí? Àsìkò lórí àpáta olúwa tí a kò lè fi ní ìdí ti ṣe bíbá lẹ́yìn á bì ọwọ́ náà sí tàbí ṣùgbọ́n sáré ọ̀rọ̀ ráyè yìí lẹ́yìn o. kílẹ̀ kílẹ̀ kílẹ̀ jọ jọ́fà kílẹ̀ kílẹ̀ padà wá sóbi. èmi èmi èmi ò èmi ò mọ báyìí o èmi ò mi ò mi ò mi ò rí báyìí o mi ò rí báyìí pẹ̀lú gbogbo rádàrá tó wọ̀nyí o mi ò mi ò rí báyìí o. bẹ́ẹ̀ kò sí bí ìdí ìṣẹ̀lẹ̀ ga tó anita kò sí bí ìdíje lè wúwo tó tó bá kọjá ìjẹ níwájú èmi ọwọ́ owó á sì bẹ̀ títí láéláé gbá ìyàwó ẹ̀ lóhùn ó ní kò mọ̀ mí kí wọ́n fẹ́ kọ́. wọ́n hẹ́ ìpènyàn ni mo hẹ́ ìpẹ́ni àbó àbó òní mo borí burúkú yóò rẹ̀ sọ́ra ju oyíbo yíbo mi lọ́wọ́ àbẹ́ ìdìbò ṣe ń ṣe ni ìbolo tó ìṣúra ṣe tó ìṣúra ṣe wọ̀ ó nira gbọ́dọ̀ tí a ti ń gbọ́dọ̀ ọgbọ́n ọtí gba nígbà kí ọ̀sà wà pàtàkì kí ó ti jẹ fún ìrànlọ́wọ́ nítorí máa ti kọ́ ìrànlọ́wọ́ tó àyà yóò kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ó sì fi ìgbẹ̀rùgbọ́tọ̀ tó jáde fún ìdí kan láti wọ́n nítorí ọ̀rọ̀ tí yóò bẹ̀rù ìdì eléyìí tó ń dẹ̀bí ọ̀tọ̀ tàbí ẹ̀mí òkùnkùn eléyìí tó pọ̀ ní òru. lórí ọjọ́ Abẹ̀kẹ́ ní ìjàpẹ́ ọ̀hún. Abẹ̀kẹ́ ní ìjàpẹ́ ọ̀hún. Abẹ̀kẹ́ ní ìjàpẹ́ ọ̀hún mo fẹ́ràn gbàgbé mo gbàgbé ìṣe ọ̀ gbẹ̀dà gbẹ̀dà ẹ̀ dọ̀kùn. Níbo lọ sí mo arábìnrin yẹn ní ayé máa explain ara mi. Níbo lọ sí mo ìránṣẹ́ ní sísọ́ọ̀rì. Àbẹ̀kẹ́ gbà. Mọ́tò gbà. Àbẹ̀kẹ́ ti tẹ̀síẹ̀. Àbẹ̀kẹ́ ti tẹ̀síẹ̀ ọ̀sẹ̀ àbẹ̀kẹ́ kò rà o. Ẹ mọ̀ mi ò mọ̀ ọmọ orúkọ. Mo mọ̀ mi ò mọ̀. Mo ń bọ̀. Àbẹ̀kẹ́ ti tẹ̀síẹ̀ lọ́sí tó gbà kíkúrú kíkúrú kíkúrú wa ó ti jẹ́ lọ́wọ́ ní olúwa olúwa sàn sí ọ̀hún olúwa ọjọ́rọ̀ yẹ́ẹ̀ kristu láàrin bá lè tún fún mi mo ní láti pè láàrin báyìí báyìí báyìí báyìí báyìí báyìí mo ní láti pè láàrin mo ní láti pè láàrin mo ní láti pè láàrin ayé mi o ayé mi o ah mo ní láti pè láàrin ah. láre láre. láre sọ̀rọ̀ sókè náà ó ṣe bí ìwé báyìí láre sọ̀rọ̀ sókè ọmọ tó ṣẹlẹ̀ nígbà rẹ̀ láre. wo láti gbà tí ọmọbìnrin wọn ti máa ní nǹkan pọ̀ nǹkan kan ti ṣe mí. mi ó kọ́ lọ́wọ́. síbi tọ́lá wà lóde ojú rẹ̀ ti lọ kò dàbí rí pàpà ní ìjọba jẹ́ fún mi àmọ́ bí wọ́n kọ́ àwọn ìpínlẹ̀ tó ayé mi ti bàjẹ́ ẹ ẹ̀ló ẹ̀ló. Yeah. bàjẹ́. bóyá ẹ bóyá ẹgbẹ́ náà sì ló ń sẹ́yìn. mo máa ìpínlẹ̀ fún ẹ. jẹ́wọ́ jẹ́kùpé bọ́ọ̀sì jẹ́kùpé bọ́ọ̀sì jẹ́kùpé bọ́ọ̀sì kí ló bá lè sọ bọ́ọ̀sì àtọ̀ bọ́ọ̀sì àtọ̀ láàrin ló wọ̀ mọ́ bó ṣe ń ṣe kí ló sọ wọ́pọ̀ ẹ̀lọ́ kí ló dé kí ló ń gbé èrè ayé èrè ayé yìí dá wò mí o àti mo fẹ́ bẹ́ni tó ní nọ́mbà ìsọ̀rọ̀ ẹgbẹ́ bọ̀fẹ́ tó ní náà kí ni bọ́ọ̀sì ṣe police station náà. lóòótọ́ ẹni ibi ẹni tó di fóònù ó ti kú sóòtẹ́ báàsì ti kú sóòtẹ́ yẹ yẹ yẹ báwo àwọn báwo ló ti bàjẹ́ sọ láti sọ láti sọ àwọn ẹni sọ bá àwọn ẹni sọ ma ma bá wà ní wá. òkè bíbí ọ̀pọ̀ ọmọ òkè bíbí ọ̀pọ̀ ọmọ ọ̀dọ́ ọ̀pọ̀ ọmọ bíbí ọ̀pọ̀ ọmọ. ìwé lọ́jọ́ ìgbà rẹ̀ kí lọ́kọ́ rẹ̀ kú lọ níbi tó wà.

àyẹ̀wò ni mánéjà máa wà báyìí. ọ̀rọ̀ mánéjà ló dùn. àbúrúkọ òtẹ́ wa tó wà fake by. ìwọ lọ́hùn ohun tó wà níbí tó bá yẹ kí wọ́n mọ̀ nípa ẹ̀kún jẹ́ wọlé rárá. bá fẹ́ kú máa ń kọ́ fẹ́jì ẹ̀ nǹkan tó yà mí lẹ́nu gangan

sọ fún yín lórí fóònù yẹn náà ni olórí burúkú ọmọ yẹn wọnú ayé mi ní mọ́bọ́mọbìnrin ṣe rápálá wọnú ayé mi ò kò yé mi o ẹ wo nǹkan tá a fẹ̀ sí kọjá bẹ́ẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ̀ gidi sínú léyìí o ó kọjá káàkiri ni o ó ti pọ̀ ọmọ mi tìmí lẹ́yìn báyìí o. Ah! tìmí lẹ́yìn wo. ó ti kú. ọ̀dọ́ tìmí lẹ́yìn ti kú. alákùnrin ǹjẹ́ nígbàgbọ́ nínú jésù kristu. mo nígbàgbọ́ wọ ọlọ́run. ó gbàgbọ́. ẹni tí ìmọ́lẹ̀ bá wọlé kí ló máa tẹ̀lé. ọkùnrin bá wà ní. tó bá ibẹ̀ ibo ni ọmọ náà wà. ó wà ní four floor by lókè. ó wà lókè. ó wà lókè. màmá ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. ọmọ náà kú o. ẹ̀mí òkùnkùn òun ló dáwọ́ ni. òṣèlú má di ẹ̀rí kàràmùtà àgbàbí tó bá ṣe ń pé ọlọ́run ọba òun ló pè mí ni ọmọ náà ní tẹ̀lé mi jáde iub ó mà. ẹ wo bí ibo lẹ tọ́jú nípa ọmọ náà wà alúwà lókè wà lókè ìyá ẹ̀wà òyà rẹ̀ yìí ọlọ́wà lórí mi ìfọ́tò. ìgbà ó lọ́ọ́ lọ́wọ́ ìgbà ìgbà ó lọ́ọ́ lọ́wọ́ ìgbà ọjọ́ ọjọ́ ẹ̀múra ọdún àjọ ẹ̀múra ọdún ẹ̀mẹ̀rẹ̀ ẹ̀múra ọdún àtẹ̀yìn wa ẹni bá fojú padà ogun àbógun à olúwa àti kò ara rẹ báyìí ju ọ̀rọ̀ gbọ́dọ̀ tún dìde ní àfikó dí àfikó tó gbẹ̀yìn ẹni òkùnkùn olúwa bá mi ìjà ńlá la ó fonìjà ìjà ńlá la ó fonìjà oṣù ilé ẹmúra ogun ajá ilé ẹmúra ogun olúwọlé olórí olóríṣà ni ìyá tó bí ọlọ́mọ ó sì papòdà ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún méje sẹ́yìn ṣe bí àfọ̀ṣẹ tó wà lójúbọ òrìṣà àbẹ̀bí ló gbé tó fi ṣagbára àbí bẹ́ẹ̀ kọ́ jẹ ẹranko kó jẹ òkú ẹkùn bí tajá ìwọ lásán lásán yìí ni ìwọ iléèrí lásán lásán yìí ṣé bí alàgbà yín tó travel orí ìyàwó ẹ̀ ló wà tó fi gbọ́ ìpè tó fi débí àbí bẹ́ẹ̀ kọ́. ó yà ẹ lẹ́nu. ẹ wo ẹjọ ẹ ṣàbọ̀ máa ṣe lọ ìsinsìnyí ni mo ṣe mọ̀ pé ẹni tó mọ̀ mí délé gidigidi òun ni ẹjọ́ ẹ̀bùn tó bá jẹ́ bẹ́ẹ̀ kó máa lọ kó máa lọ fún gbé àṣẹ́kù àgàdà.

àkókò ìyàwó àwọn ọtí báyìí que não ìdílé. Pásítọ̀ kí ló ṣẹlẹ̀? Ìlú ẹ̀yà kí ló ń jẹ́ ìṣe báyìí? Pásítọ̀ kí ló ń pọ̀ ṣe báyìí? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ ìgbà mi? Ọmọ ọmọ ọ̀dà. Ọmọ wo? Ọmọ mi. Kí ẹ ṣe ẹmọ tó ṣẹlẹ̀ a máa nílò láti fàdúrà jagun ni o. Ah, màmá ẹni tí wo mo máa nílò láti lọ sí church láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn àfàdúrà jagun tí máa máa gbàdúrà lọ tí ara ọmọ náà máa yá bíbà ẹ̀. títí gbogbo náà ni mo ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ ẹ́ ẹ̀rọ ti sàpáǹsì yìí. màmá ẹni tí ń yí. ẹ bá sọ pé kí wọ́n ní sùúrù.

wọn ò ní sọ owó gbọ́ òdòdúró náà. gbogbo gbọ́nà tán gbogbo ní agbọ́n mi jókòó kó tó forí wá gbalẹ̀ agbọ́n ní ìlú tó ti wá kọlù mí agbọ́n mi ṣe tán láti ta ẹ̀pà. tẹ̀lú mi jọ tẹ̀lú mi jọ bẹ́ẹ̀ jẹ́ kí n bó dábẹ́

ìdílé ìṣẹ́ mi ìmọ̀túkù mo sì ṣetán láti fi ìyàwó mi jẹ́. ní ìmọ̀ tí mo ṣe fẹ́ abẹ́tẹ́. ọmọ ọlọ́run ni àwọn eléyìí kò sì sí ẹ̀dúkẹ́lú tàbí ẹ̀dákẹ́dá tó ní àǹfààní láti fìyà jẹ wọ́n ẹni tó bá dọ́rú ẹ̀ wò á kọ àbùkù. àwọn ti bí ìjọba rẹ̀ wò. wọ́n ti fà á. sọ́kàn ìjàmọ̀ náà eléyìí pásítọ̀ jèrè lọ́wọ́ ètò báwo ló ti dé ipò tó wà lónìí. jayé jayé ẹ̀rọ rajayé ilẹ̀ ilé ayé ti gbẹ̀gẹ́ òun òkùnkùn ayé ṣú. má mi torí darí. ẹ pariwo lé mi lórí ẹ embarrass mi nínú ilé wa lórí pé mo mu gàrí yín táwọn aráàta bá gbọ́ pé ẹ ń bú mi torí gàrí kí lẹ́nu kó wọ́n máa sọ fún yín náà. mo ti máa gbọ́ ohun tó ń sọ jáde lẹ́nu nítorí gàrí gàrí yẹn nǹkan ṣé wọ́n ló rà síbẹ̀ ṣọwọ́ kọ́ ni mo fi rà á. tí o bá jẹ́ mi ni mo rà ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ra gàrí sílé eh. ṣé ìwọ wà nínú ẹ̀ kí n mu gàrí tẹ́ bá ní sílé ni àbí kílẹ̀ sọ fún mi. mo ní ṣé ó dẹ̀ mélòó tí wọ́n fúnra ẹ̀ tó ra gàrí wálé táwa gbọ́ ká torí mò ń bá ìwí torí gàrí tí mi ò bá bá ìwí ńkọ́. òun nìyẹn gbogbo àwọn ẹgbẹ́ bọ́ndínlẹ̀ wà ló lè ṣe bọ́ndínlẹ̀ kò ti tẹ́ ni kì í ṣe gbọ́ òrìṣẹ́ ìgbéraga ń dà ẹ́ láàmú ó fi ìgbéraga kún ni ò jẹ́ kó oríṣẹ́ torí gbogbo iṣẹ́ ló ti pọ̀ jù lọ balẹ̀lẹ̀ wà ló ti pọ̀ jù lọ balẹ̀lẹ̀ à ìwé mi ti jù yẹn lọ òun ni ẹ wo láre ni wo láre ojoojúmọ́ ló múnú àwọn òbí ẹ̀dùn ojoojúmọ́ ni láre múnú àwọn òbí ẹ̀dùn ìwọ yóò tiẹ̀ múnú mi dùn rárá. èmi ò múnú yín dùn. ó ní ó tún ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò mi ó ṣẹ̀ ra mọ́tò mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹ fi láre wò mí. bẹ́ẹ̀ ni kó o dókòó sí ó dọ́kọ̀ tí kò máa kó máa pìtàn burúkú. láàrin tẹ́mi fúnra mi mọ̀ tẹ́yìn fúnra yín dẹ̀ mọ́ láàrin. kí ló ṣe láàrin. mami ẹ mọ̀ pé iṣẹ́ ọwọ́ láàrin ò mọ́ náà. ẹ mọ̀ pé yahoo ni láàrin ṣe. ọ̀làrin ṣe yahoo. ẹ dẹ̀ ń fi mí wé láàrin ẹ fi láàrin wé mi kí ni túmọ̀ yẹ. jẹ́lá ṣe yahoo ò ń ṣiṣẹ́ àti yahoo o àti yahoo anẹ́nìkan fa ìyàwó ìwọ náà ṣe fìdíwọ́ fìdíwọ́ kó gbogbo ẹni fẹ́ ìyàwó lé àníkó tá tó o bá múnú mi dùn tí o bá múnú mi dùn máa ṣépè fún ẹ ló ṣe é tí ò ṣèyàn rí o ò la gbogbo ọ̀nà tó bá máa gbà tó máa fi rówó kó rọra láptọ̀pù kó náà bẹ̀rẹ̀ iṣẹ́ yahoo. wà á tó yí ìwà jẹ́ pé mi ni mo tún ṣì máa máa bọ̀ ẹni ò gbàdúrà àwọn ẹ̀mí ayé mi ìgbàdúrà àwọn òpònú òpònú ayíràdà òpònú ọ̀fọ́fun. láàrin ọmọ tèmi ń wò yìí ṣé ò lè báwo jẹ́. Ah. kí ni nǹkan tẹ rí nínú ojú ẹ̀sà tẹ fi rò pé ó máa báwo jẹ́. báwo jẹ́ bí báwo mi lè báwo jẹ́ mo ṣe máa báwo jẹ́. Ah, ah. ìwọ yìí ìwọ tèmi ń wò yìí. ń gbọ́ kí ló rí lójú ẹ̀. mi lè báwo jẹ́. dadi kò lè báwo jẹ́ ṣe rí àmì ìfẹ́ wà ń bá yín ọ̀rẹ́ àti kékeré ni wá ẹ̀yin àgbàlagbà lẹ́dẹ̀ sọ wípé àjọjẹ ọdún tẹ́nìkan ò bá ní ìdí nìyẹn tá a fi mú wá kò lè báwo jẹ́ sà. mo mọ̀ pé kiri tán lè fi mú wá. ẹ ṣe ti wá ṣàlàyé gbogbo nǹkan tí àwọn ètò tó rọ̀ mọ́. mo ti explain everything wọn sà but ibi tí ó kù sí náà ni ti bí yẹn ní ti ṣàlàyé yẹn fún yẹn mo ṣe rò pé ẹnu àgbà gbó sí. Oh, kí ni kan yẹn. ohun tó jẹ́ kókó ńlẹ̀ sọ fún òun èyí tó jẹ́ dìmí ń dìmí ẹ ọ ah, yẹ kẹ́ ẹ ti sọ fún. àwọn nǹkan tó kù kéré èyí tá lọ rà lọ́jà èyí tá jà nínú ilé èyí tá fi tá fi kún. ẹ ṣòṣà rántí pé mo sọ fún ẹ pé condition kan wà níbẹ̀. kí ni kí ni condition yẹn kí ni condition tó wà níbẹ̀ ẹ sọ fún mi. wo arákùnrin odidi ẹni náà láà fún ó èjé èèyàn. odidi ẹni dìndì ẹ ní ṣé ní egbére làwọn lò nìyẹn láre what wọ́n dín kèmí lọ́wọ́ dìndì ẹ ní wá mi ò understand. ṣé ń gbọ́. alódìdí èèyàn. ẹ ẹ tó o bá pariwo wọn kàn ní nǹkan ó fi kún díndín lára rẹ o. Eh, eh, sorry sir sorry sir. mo sọ fún ẹ náà wọ́n ní mo sọ fún ẹ ní wọ́n dídí ẹ ní. Gbóyèga Gbóyèga Babson marry ah, ọkùnrin ní ẹ̀nà the only condition tó wà níbẹ̀ ó nìyẹn ah, ó lè ṣe bí ọmọ kékeré ṣé òun tẹ́yìn gáìsì sọ fún mi ni pé ó dín dí èèyàn yẹn lẹ́yìn náà ló àbí. Mm-hmm. láre bọ́ǹsì ah, mo ti sọ fún yín o mo sọ fún yín pé ojú tèmi ń wò yìí kò nífẹ̀ẹ́ mọ́nu yọ̀ọ́ bá wo jẹ́. ta lẹ́mú wá báyìí o. bóyè ká bóyè kí ni kí tún ní sẹ́ irú kọ̀ǹdíṣàn tó tiẹ̀ wù kó jẹ́ èmi ò fẹ́ mọ̀ ìbọ́ a ní kọ̀ǹdíṣàn tó wù kó jẹ́ mi ò fẹ́ mọ̀. mami kí ló tẹ̀ sọ kí ló tẹ̀ sí báyìí ẹ farabalẹ̀ náà ohun tí bíbí ni mò ń sọ̀rọ̀ fún yín. ẹ gbọ́ ó ṣàní nǹkan tó bá mi sọ ń bẹ̀ ó dẹ̀ ní condition tí wọ́n gbé mi lóòótọ́ ẹ jẹ́ kí n sọ condition tí wọ́n gbé mi kẹ́ lè mọ ọ̀nà tẹ́ máa gbà sọ sọ́rọ̀ tó wà nílẹ̀. ọkọ mi mi ò tiẹ̀ fẹ́ mọ̀nà tó wù kó gbé ṣé wọ́n mọ̀ pé owó òbábi tó rọ̀ jáde sórí gbogbo àwọn tí wọ́n rí tó ń lówó lọ́wọ́ yẹn ah, n tójú wọn rí kò ṣeé sọ gbogbo àwọn tó rí onílé méjì onílé mẹ́ta ṣerú ẹ̀ wọ ni owó èmi náà kí n wà lé ọmọ mi kí n pé mo ah, kí n wà sórí wà sọ́rùn kí n pé mọ́tò ló wà mọ́ mi mi oya mọ́tò ni mo fẹ́ kẹ́ gbé jáde ṣerú ẹ̀ wọ ẹni irú ẹ̀ wọ èmi o sórí kọ̀ǹdíṣàn tó wù kán gbé. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kẹ́ ẹ lè là mí lọ́yẹ̀ lórí ẹ̀ ni àkódà ṣẹ́fẹ́ gbọ́. kí ni nǹkan tó tún fẹ́ sọ gbọ́ná àbí wọ́n sọ pé èmi ìyá ẹ̀ ló máa lò. wọn ò sọ pé yìí. báwo bá ti tún ẹgbẹ́ mi lọ máa lo owó wo gold sọ́hún máa lò wọ́n lọ ọkọ mi <laughs> máa lò wọ́n lọ kí ni mo sọ fún ẹ àní kò ṣáà ti lówó any condition tó wù kán fún ẹ gbà á ọkọ mi kí ni mo sọ fún ẹ ẹnu kìnìún lówó wà owó ò bá bi tó rọ̀ jáde owó ò bá bi tó rọ̀ jáde o any condition tó wù kan fún ẹ ọkọ mi ayé la ti bá ayé la máa fi lẹ́sìn bẹ́ẹ̀ ni ọkọ mi àfi kó ṣoríire lójú ẹ̀mí mi. wò ó láre kí là ń ó ti sí èmi o wọnú mọ́tò náà kílẹ̀ tún tó bọ́lẹ̀ sí. mo dẹ̀ ní kí wọnú mọ́tò gbà tí kì í ṣe kúbi àmọ́ jẹ́ àròbó ah. ó ti sú mi jàre ó ti sú mi jàre akàn dààmú káàkiri ni mi ò understand. mi ò àti dààmú dààmú ààrẹ ni tọ́ni ká wá wá táìmù bẹ́ẹ̀ ń lọ. Ah. òye pariwo jàre ah, báwo ni sọ̀rọ̀ báyìí ẹ̀rẹ́ ń sọ nìkan wá sí bọ́sẹ̀ ń rí nìyẹn ni just like that at the same time sọ fẹ́ pé kò fọkàn balẹ̀ bákan sá làwọn kan ṣe rí títí wọn ìwọ náà máa rí títí ẹ náà. ó kí ni gbogbo ilé ṣé torí ló ti wá ń sọ pé sọ wọlé tí mọ́tò kò yẹ ká lọ jọ Ah, mi ò mi ò understand ọlọ́run. wọ́n ní mọ́tò dárí. ẹ káàtó sà. sani. èmi ni sà. èmi àbóhùn. ẹ jẹ́ torí ọlọ́run sà ẹ jẹ́ ẹ bá mi ra àgbàdo sà. mi gbọ́. ẹ jẹ́ torí ọlọ́run bá mi ra àgbàdo sà. àgbàdo ni wọ ìta àbò nítorí burúkú èmi ò dẹ̀ rà torí orí ẹ ti dàrú. mo sọ fún ẹ pé mo fẹ́ àgbà wọ́n ti bá ti kọ́ra nǹkan tó ṣe mí ṣèṣì tí bá ti mú ẹ sókè ẹ tí bá ti mú ẹ wọ́n máa ń bẹ̀yàn rajà ni àbí kí ló ń bá mi sọ yìí. ẹjọ sọ àrùn sáré jẹ pé wọn lọ mú kó náà dé yín bá mi rà gbàjọ. láàrin mo mọ̀ máa gbá ilé lójú máa gbá lójú o kò mọ tó ṣẹlẹ̀ o kò mọ o. ìjọ torí ọlọ́run sọ ilé rà gbàdó lọlé fúnyàwó yẹn máa bá yín ṣiṣẹ́ ọ̀wọ́ ọlọ́kà sọ ẹjọ sọ ẹjọ sọ ẹjọ torí ọlọ́run yẹn bá mi rà gbàjọ. tó gbọ́ tó sọ kémi kémi bá mu rà gbàjọ kí n gbé lọ sílé fúnyàwó mi kó lọ sùn tó bóyá mo ti níyàwó tí bèbá wá níyàwó òsè mi ni kí gbé àgbàdo lọ ní kí n lọ sẹ̀wọ́ lọ́kà. bọ́ kí ló tẹ̀lé ọlọ́run rà gbàdo. ẹjẹ ti yọ náà sọ. mo kò ní èrò pé tó bá kú omi sùn máa gba kókó ọmọ tẹ̀lé máa fi gba ẹ̀dá mi. wá wá mo fura tẹ̀. ṣé ẹ pọ́ńsì wà ní àgbàdo tó fẹ́ kó wa jẹ yìí. sọ́lọ́sọ mi ti kọ́kọ́ sí i ara girama mi ni ò yá wọ́n jẹ́ wàá lé mo nídìí owó láti fi oògùn fún wọn ni. rádaràda wọ́n bá rẹ̀ kí ló kí ló. gbọ́n nǹkan tí ọmọbìnrin sọ ọ̀rọ̀ wà ń bẹ̀ o. ọ̀rọ̀ wo ló wà ní ọ̀rọ̀ tó sọ. ó ní tara grandma wọn ò wípé wọ́n ní di help. ṣé mo pe ká ẹ̀ ní. ṣé tèmi dàbí tiẹ̀. ojú tiẹ̀ lórí kò yá help ṣe fún ara sọ ẹ̀ fọ́n bí ó mọ inú ìṣòro ọmọ ó yẹ kó ti yí ẹ wípé yẹ ká help ọmọ yìí lọ́dọ̀ wo. a gbọ́dọ̀ help ẹ̀ náà ẹnikẹ́ tí ọba nípa láti ràn lọ́wọ́ òun lẹ́ni kejì ẹ kó tọ́jú ẹ̀ mi ò understand the help tó ń sọ fún òní. wà á bi irú bẹ́ẹ̀ help kan náà là ń sọ ń lọ́wọ́lọ́wọ́ kó tó di pé òun dé yẹn ọ̀rọ̀ help kan nìyẹn kan ṣe máa help wọn náà táwọn èèyàn ẹ alẹ́ rí ojú rere bó tó yẹ kán rí náà. ẹ ó ní bó ṣe máa bá mi sọ. gbogbo fún ààrẹ àmọ́ bó ṣe máa sọ kò yé mi tẹ́lẹ̀ ó ṣe yé mi ni ṣé bó wà mọ́ bó ṣe máa polówó fún mi ni kò ní polówó ní polówó bí kò fẹ́ òfin nǹkan sínú kò sì sí mi lọ́rùn ẹ pèlò mi. má kí ni mọ gbogbo ala ní girama ń lé ṣé máa gbé para girama ò yá wàá kọ́kọ́ sọ yẹn wàá máa sọ́bọ̀ ara girama ni ò yá ni ẹ bá mi rajà ara girama ni ò yá ni ẹ bá mi rajà ó tọ́ kò sí ni kí n má lówó máa fún ẹ ibo ni girama ẹ wà ibo lọ́nà léyìn. ọ̀nà báyìí. gbé gbé kí sínú mọ́tò gbé sẹ́sẹ̀ bẹ́ẹ̀. grandma ara wọn ò yá kí ni sickness wọn. malaria lásán. Ah. Bọ́dà dúró rẹ̀ sọ̀tọ̀. mama mama mama yóò mọ̀ ní bí wọ́n ní kò sẹ́ni tó fọwọ́ ní òun ìpínlẹ̀ tó yẹ fún ìjọba ọlọ́run ìbẹ̀rẹ̀ ayé níta orí ni bí ọ̀dà tó ń ga káfí ẹ̀wá ní màmá wọ́n ń fi ọ̀rọ̀ ọmọ ṣe pé ìlú gbọ́rọ̀ ọlọ́run lójoojúmọ́ tí ọmọ ẹgbẹ́ ìparí nínú a jẹ́ pé ìwà ìdí wà nù yín ẹ ti fẹ́ wù tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣe nǹkan yín. ṣé ìwọ pé kò sí gbogbo ọ̀rọ̀ tí a bá fi ọ̀nà ìlú kó lọ tó ń fi ọ̀nà ọlọ́run ìparun ni. ẹni láti sọ ọ̀rọ̀ ẹni tí mo ṣe ti ọ̀gá ọ̀gá ìlú lọ àbá ọ̀gá ìlú. arábìnrin. gbẹ̀ǹtàn mi ò ro tiẹ̀ o ti arábìnrin tó jókòó yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ máa ti pa gbogbo ìdílé ìrùn kò tó dé. nítorí gbogbo gbà ló máa ṣe ìyá àgbà lóore kò sígbà tó ṣe ìyá àgbà lóore tí mi ìyè òkè máa ń dùn mo sì máa ń yọjú sí ìyá àgbà bó tẹ̀ jẹ́ pé wọn ò lè rí mi. ọlọ́run bá mi ṣàlẹ́ fún bá mi ràn lọ́wọ́ bá mi ràn wọ́n mi pa bí dàpọ̀ bá mi sọ bí pé lórí ó jẹ́ ká burúkọ kòkó ṣe rẹ̀ ó ṣe ń ṣàwọn ìjẹ́ kó mú ọ̀rọ̀ àlọ́gbà ọlọ́run bá mi ràn lọ́wọ́ bá mi ṣẹ́gun fún ó jẹ́ ká burúkọ ṣẹlẹ̀ sí i ó má ṣẹlẹ̀ sí agbára òjò ọmọ ìjọ ọmọ ìjọ ẹ má jẹ́ kí ọmọ mi kú ẹ má jẹ́ kí ọkọ mi kú ẹ má jẹ́ kí èmi kọkọ fàlàrà ẹ má jẹ́ kí n kú ẹyọ. mo ti gbọ́ ọkọ ò ní kú. àmọ́. ipò tí ó wà nígbà tí mo fi kiri àgbàdo wá bá tó fi ṣe mí ní jàǹbá wà wá tẹ̀sẹ̀ lọ tọ̀. èsì ọ̀rọ̀ mi dadi dadi ẹ wo onímọ̀ padà sẹ́yìn àwọn ìgbà tó sọ èyí ò ní kàá ẹ wo mi ò mi ò mi ò lè dóúnjẹ àárọ̀ ọ̀tún àtàlẹ́ kò sí kọ̀ọ̀kan tí mo lè dá sí bẹ́ẹ̀ kí tí wọ́n padà sí sàárọ̀ kí ló fẹ́ ṣe mo kọ́ tí mo ní pásítọ̀. broda gbèrèga. ra nǹkan tó sọ yẹn bó ti máa rí nìyẹn o. máa ah! mi ẹgbàbẹ lè sọ. ẹ máa padà sọ àjọ padà sí sàárọ̀ ni kò sí jẹ́rẹ́ ní kú àjọ padà ní ọ. ẹgbẹ̀jọ. ṣe rí nǹkan tó sọ yẹn ó kàn sọ sí ẹni ṣùgbọ́n kò sí ẹni tó rí irú nǹkan ẹ̀rìn yìí tọ́rọ̀ ò ní yọrí sí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni ní báyìí a máa gba àdúrà gidi àní láti fi àdúrà jagun kí ọlọ́run lè dáríjì yín ayé mi o torí pé ọlọ́run fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú pòwàdà. rẹmi orúkọ jésù rẹmi rẹmi rẹmi rẹmi bẹ́ẹ̀ ní ìjọ ọlọ́run rẹmi bẹ́ẹ̀ ní. èrò ìbòjì ń ta àjọbọ̀ wáyé o ń ta àjọbọ̀ ayé ẹkú ìpalẹ̀mọ́. àlejò tuntun. o. àgbàrá òjò ń gbọ́mọ ejò bọ̀ o. ẹ fura. èrò ìbòjì ń agbára